بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته إني عقيدة الإمام محمد بن عبد الوهاب رحمه الله تعالى قال شيخ الإمام قال شيخ الإسلام محمد بن عبد عبد الوهاب رحمه الله تعالى في رسالته إلى آل صفين لما سألوه سألوه عن عقيدته أفاق ابن عبد الوهاب لنقل بعد من بلاد فقسام على قصيم làmásà àlóhùn nígbà tí wọ́n bi léèrè nípa àkídà ti fi àjẹ́ ọkàn rẹ̀ ń tọkọ fún wa rè ìtúndà àhànà ọ̀hìn. bisimilahi rahman rahim ushihidu lọ́ha wọ́n mọ ní ilẹ̀ mọ̀lá ìkẹtì. ní mò ń falá òun sẹ́rì àtàwọn tó wà pẹ̀lú mi nínú àmàlà ìkà. wà ushihidu kún á ní. واعتقد ما ما انتقدته ọsẹ bẹ́ẹ̀ ṣé ìkófì lè yá ẹjẹ dáná mi lè fà mọ àtàkọdá tó lè fi kọtù nàìjíríà mọ ń pẹjù mínísẹ ó ní mo tún fi ń sẹrí wípé èmi ní àdìọkàn irú èyí táwọn àlùfẹ́ kọtù nàìjíríà níbi àwọn ìjọ tí wọ́n là tí wọ́n ṣe àlè sọ́nà tí wọ́n lè jà máa. ilé ìgbìmọ̀ ìdílé. níbi ní nígbàgbọ́ sọlọ́run. ọmọ làyíká kò yí. àtàwọn màláyíká rẹ̀. àtàwọn tẹ́lá rẹ̀. àtàwọn ránṣẹ́ rẹ̀. àti ìgbẹ́dìde lẹ́yìn ikú. ẹ ò ìnígbàgbọ́ sáyẹn mọ́ olóore ni ó burú ni. ومن الإيمان بالله nínú onígbàgbọ́ sọlọ. al-imanu bima wasafa bihi nafsahu fi kitabihi. bẹ́ẹ̀ nígbàgbọ́ sí ohun tó fi ròyìn ara rẹ̀ nínú tírà rẹ̀. ala lisani rasulillah sallallahu alaihi wasallam. lórí ahọ́n òṣìṣẹ́ ọlọ́run. min ghairi tahrifi wala ta'til. láì ní yí láì ní mo عز وجل ليس كمثله شيء وهو السميع البصير ìmìtún náà di ọkàn bẹ́ẹ̀ pé ọlọ́run kò sẹ́ni tó dàbí rẹ̀ olùgbóhunkóhun ni olùrí ohunkóhun ni láti ṣòro àyàwó kọkànlá. فلا أنفي عنه ما وصف به نفسه. mi ò ní tako ohun tọ́lọ́run bá fi ròyìn ara rẹ̀. ولا يحرف الكلمة مواضعه èmi ò sì ní yí ọ̀rọ̀ tọ́lọ́run fi ròyìn ara ẹ̀ kúrò láàyè tọ́lọ́run gbé sí. wàlà olùfidò sí àtúná yìí wà yàtì. èmi ò sì ní ta ẹnu àlà níbi àwọn orúkọ ọlọ́run ẹ̀ níbi àwọn orúkọ ọlọ́run àti àwọn àyà rẹ̀. wàlà òkè yìí fún. ولا نمثل صفاته تعالى ìní wá bóò ní ìròyìn ọlọ́run sí ní ìsìnní wà pẹ̀rẹ̀ fún ìròyìn ọlọ́run ọba. ní sọ̀rọ̀ hmm. ní sọ̀rọ̀ ìní wà pẹ̀rẹ̀ fáwọn ìròyìn ọlọ́run tí wọ́n á fi lọ́ọ́ fi wé ìròyìn àwọn ìdá rẹ̀. ìyá náà tààlà láti. لا سمي له لا قال لا سمي لا سمي له torí kọ́lọ́ nǹkan sẹ́ni tí wọ́n jọ ń jẹ́ kan. ká bá pa dáadáa ẹ tó bá rí rẹ ó gbé tíra ọ̀la kó fún wa kò sẹ́ni tó dàbí rẹ̀. ọ̀la ní ìsú aláwọ̀. ọ̀dẹ sákẹ́gbẹ́ fún. ọ̀la yóò kọ́ sí ìfọ̀lùkì yìí. a ti gbọ́dọ̀ fi ẹnikẹ́ni àgbọ̀dọ̀ fi jọ àgbọ̀dọ̀ fọlọ́run jọ ẹ̀dá kankan náà dá. fàyínà òun subhanahu a'lam bi nafsihi wa ghayrihi. ọlọ́run lọ́mọ̀ nípa rẹ̀ ló fi ròyìn ẹ̀ pẹ̀lú tó fi ròyìn ara rẹ̀ ó sì túmọ̀ pa ẹlòmíì. òun lọ́rọ̀ rẹ̀ jẹ́ òtọ́jú òun lọ́rọ̀ rẹ̀ dájú. ونزه نفسه عما وصفه به المخلوق المخالفون من أهل الكتاب من أهل الحديث والتمثيل أفا كافرين إذا دعنا سبا يكوني ما عندي لارا فنزه نفسه عما وصف وصفه به من المخلفون من أهل الكتاب من أهل الحيث التكليف والتمثيل ọlọ́run fọra rẹ̀ mọ́ kúrò níbi ohun tí àwọn olùyapa fi ń ròyìn rẹ̀ nínú àwọn tó máa ń wí káìfà bọ́lọ́run ṣe rí ni ọ̀tẹ̀mù sí ìlà àtàwọn tó máa ń fà pẹ̀rẹ̀ fọlọ́run. lẹ́kọ́ bò nítorí olè lọ gbé tíra ní agbó wa ni wọ́n bá wé sí tẹ́mù mi. ọ̀hún. نفون النفون النفون من أهل التحريف والتعطيل àti pé kéèyàn sì tún ṣe kíni ọ kéèyàn fara àwọn ọmọ kúrò níbi títakò táwọn tí wọn ń takò ìròyìn ọlọ́run bá ń takò ìròyìn ọlọ́run fi ahli tahrif nínú àwọn tí wọn máa ń yí ìròyìn ọlọ́run ọ̀tọ̀ àpèl àtàwọn tó máa ń mú ìròyìn ọlọ́run rà gbọ́njẹ́. قال سبحان ربك رب العزة عما يصفون والسلام على ọba tó ní ògo tó tí ìwé gbọ́ ohun tí ìwé ni wọ́n kàn ń pa nǹkan tẹ̀ ní. ó dà wọn fún stress mi ní bẹ́ẹ̀ yẹn. wa salamun ala al-mursalin gbogbo ọ̀la kọ́ máa jẹ́ táwọn ọ̀rẹ́ ti ọlọ́run alhamdulilayi rabbil alamin gbogbo ẹ̀yìn fẹ́ni tí ń rẹ gbogbo àgbáńlá ayé sọ́tù sọ fáàtì ayé àwọn ètò tí wọ́n ètò tó. wàlúùfẹ́kọ̀tù nàìjíríàtú wákàtú fi báàbí afáàlìbí tààlà bẹ́ẹ̀nẹ̀l kọ̀dìríjàtú bẹ́ẹ̀nẹ̀l kọ̀dìríjàtú wàlùjàbàríjàtú. ó ní ẹ̀rí àwọn àlùfẹ́kọ̀tù nàìjíríà wọ́n pè ní ahlu sunna wasatun wọ́n wà láàrin wọ́n wà ní ìwọ̀ntúnwọ̀nsì hmm? fi àfàálìhì fi bábí àfàálìhì azza wa jal nípa àwọn iṣẹ́ ọlọ́run ọba wọn ọba tó tóbi wọ́n wà lára agbede méjì sáàrin kọ̀dáríyà àwọn tí wọ́n ní òsì kádàrà wọ́n ní jabaríyà àtàwọn tí wọ́n fi kádàrà rìn lẹ́wọ́n fàṣẹ jù bọ́ àwọn tó ní òsì kádàrá àwọn sọ pé gbogbo ohun tá à ń ṣe láyé yìí à ń ṣe fún ara wa ni ọlọ́run lọ́wọ́ ń bẹ̀. àwọn eléyìí wọn fi kádàrá ni wọn fà sí jù bọ́ débi pé tí wọ́n bá ṣiṣẹ́ láàbì wọ́n lọ́ọ́ fi ti ọlọ́run. alùsùn ni wọ́n wà láàrin méjèèjì láàrin kò sí kádàrá láàrin fífi kádàrá ni lẹ́kọ́ fà sí jù bọ́ àárín ibẹ̀ wọ́n dúró. wọ́n gbàgbé kádàrá ń bẹ́ lẹ́yìn náà àwọn náà ọkà ìyá pé wọn yóò tàrí àṣẹ yóò ṣe déédéé mọ Ọlọ́run náà ni wọn hó wa. wọ́n fi báàbí wàhíńdì náà bẹ́ẹ̀ ni àlùmọ́ọ̀dì àti wàlúwàìdì. ọ̀lẹ́ àwọn àhùn sọ̀nà ya kábàbọ̀ síbi ọ̀rọ̀ ìlérí ìyà tí ó jẹ àwọn ẹni tó bá yapa wọ́n wà láàrin àwọn àlùmọ́ọ̀rì jẹ́ a àwọn eléyìí táwọn sọ pé ìwà aláàbí yóò torí òwò kò kó bá nǹkan kan nínú ìmánì rẹ̀ àtàwọn àlùwà ìdí àwọn kàwárí jù ní táwọn nǹkan bí ètò lè ṣe kàbí ọ̀kan péré ọ̀wọ́ ni wọ́n tún á gbèrè síbà àwọn àlùsùn náà dó láàrin àwọn méjèèjì wọn ò fún ẹni tó ṣiṣẹ́ láabi ní ìmánì tó pé wọn ò sì pé ní kéèkèrè yẹn láàrin agbèrè méjì lọ́wọ́. wọ́n ṣàtúnṣe ìbáàbí ìmọ̀ والدين بين الحرورية والمعتزلة àwọn àlùsùn rẹ̀ wọ́n tún wà láàrin méjì lábìlì iman talákẹ́ ní mọ́mìnì والدين talẹ́lẹ́sùn بين الحرورية láàrin àwọn khawarij náà ní haruriya wọ́n pè wọ́n ní haruriya nítorí ààyè tí wọ́n dúró sí nígbà wọ́n jáde tí wọ́n tako alimami ali ọ̀lẹ́dáríkà súnmọ́ àròríyà àwọn àlùsùn náà wà láàrin àwọn àròríyà lọ́sọ̀rọ̀ abẹ́rẹ́ ti ṣiṣẹ́ láàbì kan kẹfẹ́rí ni ẹ́ wàlẹ̀ mọ̀tẹ́zílà àtàwọn mọ̀tẹ́zílà táwọn ní káfíìrì lẹ́nu yẹn ṣùgbọ́n mọ̀tẹ́zílà tó bẹ̀rẹ̀ mọ̀tẹ́zílà tẹ̀yìn àní pé ní mùmìnà àní pé ní káfíìrì wọ́n bá díjọ́ ògbé dàrú pé àwọn yóò gbèrè sínú rẹ̀ kẹrin pé kẹ̀kẹ́ náà jọ ni wọ́n wọ̀ bẹ́yìn náà wọ́n lè jà ní ìyá làwọn àtọ̀sọ̀nà tó wà láàrin múrìtì à àwọn táwọn lọ àní mọ́ni ò lè lápá abẹ́ ẹ̀tẹ̀ ò lè lápá níbi mọ́ni wọ́n lè jà ní ìyá àtàwọn tó ń takò lóyún ọlọ́run. àwọn olùwọ́sàn kù في باب أصحاب رسول الله صلى الله عليه وسلم بين روافد والخوان هذا أهل السنة وطوى على عن ميجي ẹnu ọ̀nà àbáwọlé kan wá fẹ́ sọ nípa ọ̀rọ̀ àwọn sàbẹ̀ òjíṣẹ́ ọlọ́run wọ́n wà láàrin àwọn ọ̀rọ̀ wá fẹ́ òdì àwọn tí wọ́n sọ pé ìfẹ́ tó borí lẹ́mí àwọn ni ìfẹ́ fámílì àdéhùn wọ́n bá kọ́ táwọn yòókù àwọn kàwárì àwọn tí wọ́n sọ pé fámílì àdéhùn ìgbà yẹn làwọn héètì ń tàwọn àwọn àdùsùn náà dó láàrin àti fámílì àdéhùn àtẹ̀ǹtẹ̀ fámílì àdéhùn anna al-Qur'ana kalamullah. ìlú sì tún ní àjọ kan pé al-Qur'an dádájọ́ al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run ní í ṣe. ní wọ́n tá a sọ kalẹ̀ ní kì í ṣẹ̀dá. nínú bàdà á wà ilé ìlú ìyàrá. ọ̀dọ̀ ọlọ́run ló ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ẹ̀ ní ọ̀sẹ̀ àdìsí. wàá àti kọ́lọ́wọ́n ọba kùránì yẹn fi sọ̀rọ̀ ń tòótọ́ nípa àpá. wàá ń zálà wù àlà àbẹ́dì wọ̀rọ̀ sóòlù yìí wàhíì ó ní ọlọ́run wa sọ kùránì yẹn kalẹ̀ fún ẹrú rẹ̀ òjíṣẹ́ rẹ̀ olùfọkànbalẹ̀ sí rẹ̀ lórí ìmísí rẹ̀ tó sọ̀kalẹ̀ fún rẹ̀. ọ̀bẹ̀nà ìbàdí ó tún wá jẹ́ àmbásádọ̀ àmbásádọ̀ ọlọ́run lòjíṣẹ́ ọlọ́run ìrẹ́nsẹ́ ọlọ́run lòjíṣẹ́ ọlọ́run jẹ́ láàrin rẹ̀ sóhun àtàwọn ẹ̀dá rẹ̀ kàlẹ́ńtà ń sọ òun lànàbà Muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́run kò wá bá. وأؤمن بأن الله فعل فعل لما يريد èmi sì tún nígbàgbọ́ wípé àlá a sì èyí tó wù mí. ولا يكون شيء إلا إرادتي. ذلك وسنين سلا في فلول بعد ولا يخرج شيء عن مشيئته ذلك وسنين جاد يكون بما فعله وليس شيء في العالم يخرج عن عن تقديره وسيك كان بقول أي شيء جاد يكون ب هذا الله أقوله ولا يقدر إلا أن تجيء ọ̀dà tí kìíní kan tó lè ṣe kìíní ọ tí ó jáde lòun náà jáde gbọ́ mi kí n dákẹ́ wọn lè jáde ìlà ń tẹ̀lé bíi àfi pẹ̀lú ètò ọlọ́run ọba ti ṣètò rẹ̀ pé bí ó ṣe rí nìyẹn. sàlámù ṣíjà lè áhàdìn ánilẹ́kọ́dárì. alùpùpù kò sí ìfì ìbùyẹ̀sí fẹ́nikẹ́ni kúrò níbi àyẹ̀mọ́ tọ́lọ́run ti fà lára rẹ̀ lélẹ̀ pé kádàrà rẹ̀ ní. ọ̀la yàtọ̀ jáwọ́ ju náà ọ̀làhù ìlàwọ̀hẹ mọ́sítọ̀ mọ́sítọ̀ ẹni yóò sì lè kọjá kò lè rí kọjá ohun tí wọ́n ti kọ́ lẹ̀ fún nínú wàhálà àtàkùn sàkọ́lẹ̀ yìí. وعن تكبر الإيمان لإيمانا بكل ما أخبر ما أخبر به النبي صلى الله عليه وسلم. نبي وني مين أدي أكا pẹ̀lú pé mo nígbàgbọ́ sí gbogbo ohun táwọn sọ̀lá àsálàmù rẹ̀ wá. nínú ìyókù nù bá àdàlù mọ́. nínú ìgbà tí ó wáyé lẹ́yìn ikú. فأؤمن فأؤمن بفتنة القبر والنعيم wọ́n lè fèsì tó ní mo nígbàgbọ́ nígbàgbọ́ lè fèsì náà tó kábọ́rọ́ pẹ̀lú wàhálà àtàrí ọ̀nà àìní yìí àti ìdára rẹ̀ wàhálà rẹ̀ yóò jẹ́ táwọn tó lẹ́tọ̀ọ́ sí àtọ̀bátà bá a jẹ ìbá ìṣòro tó ṣeré ọ̀pàrọ̀ ń jàǹbá gbogbo wọn ọlọ́rọ̀ ẹ̀yìn ọ̀nà àyìnbí àti dara rẹ̀ tí ó jẹ́ káwọn ẹni ọlọ́run ló sáré. òbí ti àdàkù ti àrùwá fi ìlàlẹ̀ àdìsáàdì. ó ní mo tún nígbàgbọ́ sí dídẹ̀mí padà sí ara. tẹ́gbìnú nínú ìhòòhò. níjọ́ gbẹ̀dẹ̀ máa súnmọ́ àwọn èèyàn yóò súnmọ́ wọn pẹ́kípẹ́kí. àlùmọ́wá zin òsùn wọn gbé kalẹ̀ wọ́n fi ọ̀sán ya wọ́n fi wọn sí ẹ̀dá. ẹni tó sọ ọ̀sẹ̀ rẹ̀ tó bá ti kín bá tẹ̀sùn àwọn yẹn ni wọ́n jèrè. wọ́n mẹ́ni xọ́ wọ́n mẹ́ni xọ́. ومن خفت موازينه فأولئك ومن سعد كذل النصاة القارعة لن يوتوصى ربافية فأولئك الذين خسروا أنفسهم أو خفت يعني فهموا يعني. في جهنم خالدون في جهنم خالدون وانا جهنم سورة المؤمنون آية واو تري سواء أبيوها وتصواء تري وتنشر àwọn ìwé iṣẹ́ wọ́n fọ́n ká wọ́n pè fún kálukú. bíyẹmí ni ẹlòmíì ń bẹ yóò gba ìwé iṣẹ́ rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀. ẹlòmíì bẹ́ẹ̀ sì máa gba ìwé iṣẹ́ rẹ̀ pẹ̀lú ọwọ́ òsì rẹ̀. نبينا محمد صلى الله عليه وسلم. وتم بما بس يا بطا النبي محمد صلى الله عليه وسلم báńsọ̀tì lè kíyàmà sí. bí afáàkà kò kà mọ́ bí àárọ̀ sọ́tì lè kíyàmà níta gbangba lè kíyàmà. mọ́ òhun aṣáájú bàyá dán nílẹ̀ lábẹ́ni. ó ní àbàtà ni ó funfun ju wàrà lọ. wàhálà nílẹ̀ àṣàlì. ó sì dùn jẹyìn lọ. àníyàn tó wù ájà adàgùn ojú omi sàmáì. ìgbà tí wọ́n máa fi bo àbàtà yẹn mú tí yẹn bá mọ iye àwọn sọ́mẹ̀lì ń parẹ́. mọ̀nì sẹ́ríbà mínú sẹ́ríbà tani lámù yẹ́sùmá bàdà abadan. ilé wọn bá mú ẹ̀ẹ̀kan bẹ̀ tó fà mọ́ báyìí òbí ọtún gbọ́ntàn ọmọ láyé. wà ó nínú bí àná ìrọ̀ mọ̀ṣúbù alá aláṣẹ alá jahannam èmi sì tún nígbàgbọ́ pé afárá sàràtì wọ́n tẹ sí orí ẹ̀gbẹ́ jahannama ni kò tó ọdún náà jahannama bá ti ń bẹ wọ́n tẹ sí. àwọn yẹn máa kọjá bẹ́ẹ̀ bí sẹ́wọ́n bá ti tó. Èmi sì tún nígbàgbọ́ sí sífẹ̀ òjíṣẹ́ aláǹsọ̀lá àlùsọ̀lá. Wàhálà ni ọ̀wọ́lù ṣáfì àyìn wà á wò wá ló ṣọfà àmọ gbà pé àwọn làkọ́kọ́ olùsìkọ̀ àwọn làkọ́kọ́ ẹni tá a fún nípa. wọlá wọlá. wọlá yóò kiri ṣàfà àtà ìlà àlù bídà ọ̀dọ́láàlì. wọ́n ní kò ní takò ìsìnkú àfàwọn ní bídà àtàwọn tó ti sìn náà nìkan. ولكنها لا تكون إلا من بعد الإذن والرئ wọ́n ti sáré sèpà yẹn ò ní wáyé àfi lẹ́yìn yọ̀ǹda àti yọ̀nà. àmukọ́lẹ̀ sàrẹ́lẹ̀. ẹgbẹ́ bọ́lá wọn bá lè tẹ ara sísan báyìí fi wọn. wàlẹ̀ ayé fàáhùnà ilẹ̀ lẹ́mọ̀n rídọ̀ ilẹ̀. sípò àná ló ti ń kàrà dáradára yìí. ilẹ̀ mọ̀lẹ́ sádọ̀. ha ọlọ́run ẹlẹ́dàá wàlẹ̀ ayé fàáhùnà ilẹ̀ lẹ́mọ̀n rídọ̀ ẹnìkan ò ní lè ṣe pẹ àyàfẹ ńtọ́nà bá yọnu sí sùtùlàǹdìyà àyà twenty eight. قال تعالى اللهم بارك لا تصلى ذا الذي يشفع عنده إلا بإذنه إلا بإذنك إلا بإذنك ما دين الله صلى قالوا ليس كلا دولا في كليون دار فاتو بقرة 255 وقال تعالى وكم ملك وكم من من وكم من وكم من ملك في السماوات لا تغني لا تغني شفاعتهم شيئا إلا من بعد إلا من بعد أن يأذن الله أن يأذن الله لمن يشاء ويرضى كم من ملك في السماوات أي نية ملائكة في السماء لا تغني شفاعتهم شيئا لسكام ليرون لرم إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى ما في لين ما ترى ما يندى في نتوبة في تسير نسي وهو لا يرضى إلا التوحيد اللهم ليرضي إلا التوحيد ولا يأذن إلا لأهله قل ليرضى في نتوبة في نتوبة وأما المشركون فليس لهم من الشفاعة نصيب سلام يا لبا ونقبع كنت مكان لنصفة كتب الله بالك لا زغاية فما تنفعهم شفاعة شافعين ونقول فاو يا لبا نصفة أولا جوان سيفة شطر من غفتهم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك